ètò ṣe fún mi ó pọ̀ gidigidi gan bó ṣe wà yìí wàláhì ọlọ́run ọba ń gbọ́ ń tó ṣe fún mi ó pọ̀ ẹ wo àkọ́bí mi ní ìgbà tí ìyàwó mi wà ní hospital tí ó débẹ̀ tó ẹ̀jẹ̀ ń ya lára rẹ̀ tí wọ́n ní kò sọmọ lára rẹ̀ tá a fẹ́ mọ gbé káàkiri àwọn ni wọ́n ṣáájú àwọn ni wọ́n kàn yín àwọn àti ọ̀gá mi Bello Adébáyọ̀ Sàlámì àwọn ni wọ́n ṣe títí tí ọlọ́run fi bá mi ṣẹ́gun yẹn ń bẹ̀ yẹn àkọ́bí mi gangan ó ní iye ọdún tó lò lọ́dọ̀ rẹ̀ òun àti àwọn bídèmí àǹkó kankan ní ẹjọ́ lọ sí skul olóṣèwò skul wọn nígbà náà ẹ dàpọ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún torí ọlọ́run. ṣé wá rí bó ṣe wà yìí kò ń ṣẹni tí mo lè fi sílẹ̀ torí pé bí wọ́n ṣe wà yìí ọ̀gàjídé ọ̀gàjídé ọ̀gàjídé sẹ́ni ẹ̀ tó bá lè máa fi ti ọ̀gàjídé tó bá máa fi ṣe àròkọ́ṣe ìbá dáa jù torí pé ọ̀gá ọ̀gá ni níbo ṣe wà yìí ó sì ní àwọn ọmọ èmi nígbà tá à ń ṣe tá à ń ṣe rìhásà ní Sùúrùlérè night club wọ́n máa ń wá kọ́ àwọn ọmọ wọn ní ijó ni ní ìgbà náà ju gbogbo ẹ lọ ẹ má jẹ́ kí n fagùn ẹ jọ̀ọ́ lóríire tó wà bí ẹ bá mi na ìka àárín sí bàbá yìí ẹ sọ wípé gbogbo ọdún tó máa lò láyé kò ní mọ sàárè ọmọ ẹ bá mi nàka àrísí ẹni ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí ẹni kò ní bẹ́ ní tí kàlágbá lọ́wọ́ Ọlọ́run ó sì ọdún eléyìí á tún ṣe hundred years lágbá lọ́wọ́ Ọlọ́run Jídé Kòsọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o inú mi tó wá dùn lónìí pé mo wà lára àwọn tó tún sọ̀rọ̀ níbí lónìí àwọn Yínká Quadri àwọn bàbá àgbàlagbà ògògó à ń kó gbogbo wa àjọ wà ní ìgbà yẹn náà ni a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run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 lóyin adéjọbí ọmọ bàbá Oyin adéjọbí. àjí nìyẹn ọmọ bàbá mi nìyẹn Oyin adéjọbí ọmọ torí àkókò pápá àpàlà máa ṣe Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Folúkẹ́ Dáramọ́lá ó pọ̀. ó pọ̀ kẹ́ good afternoon everybody ní ṣókí ẹ máa máa mí ẹ má jẹjẹ kí n I just want to appreciate Papi, I call him Papi. Ẹ jẹ́ ká kí ìyá wa pé wọ́n káàbọ̀ sáàrin wa ìyá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn màmá ìyá àwẹ̀rò Hasan Ọlárìnwájú the world famous ìyá àwẹ̀rò màmá Wálé wà látà màmá gbogbo wa God bless you. Bákan ni tó sí. Adésànyà òun náà káàbọ̀ sí àárín wa tó yọ sí ìwọ náà yìí máa sọ̀rọ̀ ṣùgbọ́n kò tí ì kàn ẹ́ kò tí ì kàn ẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìyá aláya ń kí lọ́wọ́. àtẹ̀yọ̀ ah, tí máa sọ̀rọ̀ encyclopedia láti sọ̀rọ̀. Um, so um, I just want to say a thing or two. mo dẹ̀ tún fẹ́ gbàdúrà fún bàbá mi I call him papi as I've said. bí mo ṣe wọnú tíátà theater ni mo mọ pápí with the with uh, the, the assistance or the support of my mentors in the industry which is Uncle Tunji Bamishigbe and Ralph Wadike coincidentally Uncle Tunji Wambi so when I when because when I started acting I started with Palace the soap opera and Papi was my father so when I came in just like. so you want akọ̀yífà wọlé nílé and then anti anti ẹ̀rẹ́ tattoo àwọn ọjọ́ máa ń wá sí ibẹ̀ ìgbà yẹn wọ́n á ní àpéṣe wọn ní àpéṣe mo fẹ́ join the industry sẹ́ ah don't worry you will get there so we had a particular scene tí mo yà I was on set Liz Benson was on set mo wá wà intimidated and then I was coming from somewhere and to get the line I was just missing my line I was just missing. So Uncle, um, everybody, what person get agitated? Uncle Tuji want to get the patient. So Papi Wanipe, come. Farabalẹ̀, we are human beings like you. You can do it. I see it in you. Just go out there and do it. And those words of encouragement helps me. To, to concise everything, he has been a father figure to me. I lost my father when I was two. Papi will always advise me will always carry me along even the things tí mo mọ anything nípa he will carry me along àti àfolúkẹ́ ṣẹlẹ̀ kò mí pé wọ́n ní bínú sí mi o kò mí pé wọ́n ní bínú hey listen hey listen but he would always be a father he is very generous papi loves meat papi can finish his money with meat o. Oh máa gbé gbogbo rẹ̀ lọ́wọ́ jẹ́jẹ́ ìgbà mí gan lè gbé síwájú pé wọn ò ní lè jẹ́ o wọ́n ṣáà kó síwájú ṣá ìwọ owó èsì ìdájọ́ ẹgbẹ́ sọ pé I'm ah, happy wa nígbà sọ pé no no no no no no no and he loves fish. He is a wonderful man. He has a fantastic heart. When somebody said he has more be someone like KGN, I agree absolutely. My papi would enjoy himself. I dey ní one million lọ́wọ́. Ọ̀dìtàbátì náà tó bá tó wá lọ tó bá gbàm ọ̀fìdómà. Àtúwà máa wò but when you kò ṣe pé bí yes I go, he would always impart when he has he will share with everybody i love you So, my bá dẹ̀ sí kò sí My ni oníkálukú máa jókòó i celebrate you sir god bless you ọlọ́run wà pẹ̀lú yín sir ilé ayé yín tó kù ẹ̀ nílò nínú àìsàn god will increase all that concerns you your heart desires will be met in jesus name amen and i celebrate everybody that has come from far and wide to celebrate with. God bless you. Ẹ ṣe bá a fún ọ látẹ̀wọ̀. Ó dàbí ẹni pé bó ṣe ń lọ yìí, a fẹ́ a sì fẹ́ kù díẹ̀. Lórí àwọn èèyàn pọ̀ tán láwọn fẹ́ sọ̀rọ̀. But ẹ ìgbàdá fọ́tò kámẹ́rà ẹ jẹ́ máa wojú ọ̀fìrìdọ́mà. Ìyá wa Ọlọ́runwájú Hasan ìyá mi dáadáa ojú ò ní tì yín ojú kì í tèrè ojú ò tì yín mà ẹ ní fojú sunkún ọmọ ẹ jọ lẹ́ẹ̀kan sí wọ́n ní ká specially recognize ọládọ̀tun òsínì managing director merit award tí wọ́n ní emerald garden city tí bàbá wa prince jide kòsọ́kọ́ tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì lára àwọn brand ambassadors wọn wọ́n ń talé wọ́n ń talẹ̀ ààrẹ tí ìgbọ́ kéèsì kankan pé wọ́n lu jìbìtì fẹ́ẹ̀nì kankan for over ten eleven years ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ yín tó dúró o. Yeah, Oludotun Oseni, Managing Director, Merit Meritable Nigeria Limited. Oga Oga, small body big engine, ọ̀kadà tó ń farí lùwé, God bless you. You yeah, want to specially recognize a member, Federal House of Representatives, all the way. Lọ́la Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa, àmín. Thank you very much. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́. Chief ṣíṣe ìka látẹ̀wọ́ nígbà tí mo fi àsìkò yìí recognize bàbá wa ọ̀gá wa ẹ̀gbọ́n wa tí wọ́n wọlé wẹ́rẹ́ mo sọ nípa bàbá olóyè pátápátá ọ̀túnba alhaji adébáyọ̀ salami ẹ bá mi gbóṣùbà fún wọn ẹ fún wọn látẹ̀wọ́ àti àwọn ìyàwó wọn màmá wa alhaja èjìdé adébáyọ̀ sàlámì màmá ọlọ́jọ́ bí fine girl looking sexy àti àwọn màmá wa alájà nọ́símọ̀t adébáyọ̀ sàlámì nígbà tí àwọn olórí bàbá wa adébáyọ̀ sàlámì méjèèjì wọlé dé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àti ìrètí ṣùgbọ́n a mọ̀ pé ayọ̀ tẹ pàdé lọ́nà ló jẹ́ kẹ́ pẹ́ we appreciate you bàbá mi ọ̀sàlámì ọmọ ológun mọ̀ so ọmọ òru nìna ìyàgbẹ́ bẹ́ẹ̀ ni ọmọ òkú ọ̀run mo kí ẹ ojú òní tiẹ̀ Ìlọrin tún. kí ọmọ kékeré kan máa lọ point of order níbi tó ń dókòó sí because of course that's the that's the colour that's the characteristics of Nanta we you, we don't care whose horse is God you no matter who you are when there are issues will speak issue will speak issues to you but but happy guy near one, they tolerate kí àwọn ọmọ small small boys kò máa spray to point of water. it looks so funny but i'm telling you that's the pain of the industry today because we cannot tolerate each other we cannot come under one umbrella and until when that happens we will continue to just grow in the dark you know, winking in the dark without nobody seeing us. Papi died. You are at the twilight of your life. This is 78th birthday. The legacy you can leave for this industry is to have every one of us under one umbrella. Start doing that right now. It's a challenge I'm throwing to you. Ẹ fún ọ láti ẹwọ́, bàbá mi mọ̀ sí bàbá dínà wà mí báyìí, bọ́sẹ̀ ìyá ọkọ̀ bọ́ǹfìtà, òun náà wọ́n bí kí wọ́n náà gbáradì kó dìde kíá olóríire ló ṣe nǹkan olóríire náà ló wà níkàlẹ̀ mo kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba láàyè tó jẹ́ kí àtúrí ọjọ́ òní pàápàá lórí ayé bàbá wa bọ̀dá wa ọ̀gá wa Prince Jídé Kòsùkọ́ ten years ago rèé táwọn ṣèkọ́ lọ́gbà tọmọ olórin kó ń kọrin ọgbà ọgbà láti lọ ṣe èmi àtọkọ pílọ́tà ìgbà yẹn ní ti sixty round tẹ́lẹ̀ àdúgbò mi ò gbàgbé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ láti ṣe jọ́ náà olúwa ṣeun tí wọ́n bá ní kí olúkálukú máa sọ̀rọ̀ nípa ìdílé ọ̀sọ̀kọ́ ibi tó bá kọjú sí olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní oore ọ̀fẹ́ láti mọ ìdílé ọ̀sọ̀kọ́ láyé ìgbà tí a sì ń ṣe eré orí ìtàgé wa ní tẹlifíṣàn lẹ́tì ẹ̀. wá wà nínú àwọn tí ṣojú àwọn bàbá wa débi pé ìwọ tó bá ti wá sí mítìn ó di dandan kó wá àwọn àti olóògbé Koko Sani lọ́dún náà lọ́hùn. èyí gbàgbé bí a ṣe wá ń rìn kọ́ lọ́dún ẹ̀ lọ́ba sọ́gbà jíde kò sọ́kọ́ ti dé jíde kí ló ṣẹlẹ̀ wọ́n máa kó gbogbo ẹrù yìí ní gbogbo mi à kí ló lè tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ eléyìí ò tẹ̀lé tó di báyìí lọ nígbà tí tẹ̀ bá jáde lóde máa yọjú sí wọn. ẹ̀rọ sọ lọ́dún yẹn lọ́wọ́ láyé ìgbà déédéé wa iná mi. àtàlà sáwàdà ẹ̀ wọ̀ yìí ẹ̀mẹ́ máa wá sí méjì ìdílé máa wá sọ̀rọ̀ ìdílé ṣòkòrò àkọlọ̀ṣọ́ ìfẹ́ wá ṣe ní ṣòkòrò ìdílé tó ṣe yìí àmọ́ ètò wa ká lára jù nígbà tí ọlọ́run pé ajé tó sọ sí ìlú alágbàdo gbogbo àwọn táwọn alágbàdo tó ẹ lọ we all improve we all move forward ajé ilé wa ò lẹ́gbẹ̀ẹ́ ẹ bá mi ṣàní àmọ́ importance ìpèsè kòsókó ń gbàtàjọ alágbàdo torí kò sí ni. Eh, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ dúpọ̀ pẹ́ náà mo fi àsìkò yìí sọ pé kò síbi tí ìpínlẹ̀ kòsó tó wà tí ajé ò sọ̀kalẹ̀ síbẹ̀ nítorí pé ó jẹ́ ẹnìkan tó máa ń kó ìmọ́ra tó dẹ̀ máa ń ṣe bó ti tọ́ bó ti yẹ tí ó bá dẹ̀ bínú tẹ́ bá sọ pé ọ̀gá ilé ìkẹ̀kẹ́ bínú yóò ti tó lọ ilẹ̀ ẹgbẹ̀gbẹ̀ tá a bá rí àwọn èèyàn tí ó ní ìròyìn